وفي ذلكم بلاء من ربكم عظيم وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم مقرات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومك أصبح ولا تتبع سبيل سنين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين قال يا موسى إني اصطفيتك على الناس في رسالاتي وبكلامي فخذ ما آتيتك وقم ما آتيتك وقم من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يحفظوا بأحسنها سأريكم دار الفاسقين سأصرف عن آياتي الذين تكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين إن الحمد لله تعالى نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين وبعد فعباد عباد الله Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbẹ́ pẹ̀lú ọmọ. Ọba àánú ọba ìkẹ́ ọba ìgbẹ̀ ọba aláforíjì tó sì tún lè gbogbo ní fìyà jẹni. Ọlọ́run ẹ̀jẹ̀ wá níyà. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọ sí tọ́ sí nítorí lọ́yà bí Allahu ta'ala ọba tó fi òfin ìtayọ ọmọ tí ń jẹ́ ẹ̀dá ìjẹ́rìí pé àwọn òbí ló gbé òjíṣẹ́ láwọn Muhammad sọ̀rọ̀ láàrin ọ̀sán dìbò pẹ̀lú àlùkò áàdì tí ó máa jẹ́ ìwé ayérayé ìyá lọ tàbí èyí tó ṣe pé kò lópin yóò máa lọ. a fún àlọ́bí ní kò kó máa jẹ́ iṣẹ́ ìyanu fún ànábì sọ̀rọ̀ láàrin ọ̀sẹ́là nígbà ìgbèlà ayé ó sì tún máa jẹ́ ẹ̀rí máa jẹ́ ìṣó fún ànábì wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àárín wa àárín ọ̀sẹ́là nígbà ànábì ìsìláyé wa. ìkẹ́ àtọwọ́ náà kó máa bá àtàwọn aláàlẹ́ rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá mi bá. wọ́n dá ọdún lórí àwọn àyíkú kárí ní mùsùlùmí àgbẹ̀lá ayé pátá tí ó yà wá náà lẹ́yìn eléyìí akíra wa dédìdì ti sáà pé alápẹ̀lẹ́ ọmọ àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajé ìjẹtàn rẹ̀ tí ń jẹ́ àbáríkà tó máa bá gbogbo wa gbé. Insha Allah Ta'ala á tẹ̀síwájú nínú àlàyé tàbábọ̀ nínú Suratul A'raf súra ẹlẹ́ẹ̀kejì nínú Quran ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́jọ láti bẹ̀rẹ̀ one hundred and fifty two torí pé àyà kọkànléláàádọ́jọ one hundred and fifty one láti sinmi lánàá àbí ọlọ́wọ́ balẹ̀kẹ́ ọlá tó kọ́ ọkàn wa sọ́nà ó sì ṣọ́ ahọ́n wa níbi àṣírí àti àṣìṣọ́ ó sì ṣọ́ etí tiwa náà àti ọkàn wa níbi àṣìgbọ́ ọlọ́run tó ṣàánú wa. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه lẹ́yìn ìgbà tí Mùsá tó bá ọmọ ìyá rẹ̀ wí tí yóò sì fún ní àròjà lérí ògèdèpé màálù tí àwọn bàbá Ísírẹ́lì lọ mú lọ́rọ̀ tí wọ́n ń sìn èrè màálù tí wọ́n máa látara ọ̀ṣọ́ wọn gẹ́gẹ́ bí yẹrí etí ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọ̀nà ẹsẹ̀ tí wọ́n yọ tí sáàmìlì yìí náà bá ayọ́ tó sì bá wọn mọ ìrì náà tí wọ́n ń bọ́ tí Musa sì fa ọmọ ìyá rẹ̀ Hárù ní lórí èéṣe tí ò ká wọn lọ́wọ́ kù tí ò hàn náà tí ò kọ́ tí ò dì wọn lọ́wọ́ sísè ló ṣàlẹ̀ tí àrùn ọmọ ya rẹ̀ sì fún ní àbùdarí tiẹ̀ nípa pé òun pè wọ́n ṣùgbọ́n ìpayà kí èdè àìyedè kó má bàa bẹ́ẹ̀lẹ̀ kó má bàa ti pé wọ́n pín yẹlẹyẹlẹ o ní òjẹ́ kó òun nílò agbára rẹ̀ wọ́n lórí tí Musa sì gbà wọlé lẹ́yìn náà wá tọrọ àforíjì fúnra rẹ̀ àti fún ọmọ ìyá rẹ̀ Harun ó sì tọrọ ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tàbí á ṣàlàyé fún wa pé kíkùn sínú àbí aáwọ̀ kan tàbí gbọ́nmi sí omi òtó tàbí àìgbọ́ ọ̀rọ̀ ẹni tó bá wáyé láàrin àwa àti ẹbí wa kódà láàrin àwa àti ẹbí nígbà tí a bá yanjú ọ̀rọ̀ mi tán nítorí èdèmí èyí tó kàn tó yẹ ká ṣe ní káwá wà àforíjì ọlọ́run lórí àwọn àṣìṣe wa ká sì tọrọ kí ọlọ́run gẹ́gẹ́ bí àmì ìmúṣàṣìṣe. àwọn àtẹ̀síwájú lónìí ọlọ́run ní nínú nàìjíríà tọ́kọ̀ọ́bù ìjìlá. iná yàrá tọ́kọ̀ọ́bù ìjìlá sayana lóhùn gbọ́dọ̀ mi rọ̀ bí ìlọ́dún fi àyà ti dùnyà wàkàdánì kàrẹ́jẹ sí ìlọ́fùtàlì. ọlọ́run ní ìlànà ìjọba tọ́kọ̀ọ́bù ìjìlá. gbogbo àwọn tí wọ́n bá wọn bá òkèlè ń pè wọ̀n ní òògùn lọ́wọ́ tí wọ́n bá wọn sì ní gbogbo àwọn tí wọ́n sì èrè jọ náà tí wọ́n fi ṣàlàgàtà láàrin àwọn àti akẹ́kọ̀ọ́ àlọ́ tàbí wọ́n ti ẹ̀gbà pọ̀ gan ló dá wọn ọlọ́run ní sayanẹ́ẹ̀lì ọgọ́bù mi rọ̀ bíi yóò bí wá bá wọn gbọ́dọ̀gbọ̀n ìbínú ní ọ̀bíkì látọ̀dọ̀ ìlú àwọn. Yẹ pé ìbínú ọlọ́run ó sọ̀kalẹ̀ lé wọn lórí. Èyí ò ní kọ́kọ́ wà bí látùn àti ìyẹpẹrẹ. Ìyẹpẹrẹ fi àyà ti kú ní àláyé. Wọ̀kàdá àdìkà ìnájẹ sí ìmọ̀ tàrí. Gẹ́gẹ́ báyìí ni a ṣe máa ń san ẹ̀san fún àwọn tí wọ́n máa ń dá àdàpà rọ́lọ́ àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ń sọ̀rọ̀ lọ́nà ló ti wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà tí wọ́n rìn náà pé eléyìí ni olúwa Mùsá ó gbàgbé ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ àwọn ló gbé ọ̀rọ̀ mi kalẹ̀ látàkọ̀ ara wọn àwọn ló mú ọlọ́ni gbogbo àwọn tó bá ti wá ń wá ìtọ́lọ́wọ̀ òbí tí wọ́n lọ́lọ́wọ̀ òbí nǹkan tọ́lọ́wọ̀ sọ tí wọ́n lọ́lọ́wọ̀ ló sọ ìtànà bí ò ṣe lálàyé tí wọ́n lánàá bí sàlàyé bẹ́ẹ̀ gbogbo wọn pátá ìpinnu ọlọ́run padà sọ̀kalẹ̀ orí wọn lórí ìyẹpẹrẹ ó sì bá wọn láyé. abáwa ibùdó kẹfì rahimahullah rahmatan wasi hafiz ẹ̀yìnà lórí ibùdó kẹfì nínú tí a ti máa tafsir al-Qur'an al-Azim. wọ́n ní àmbàlù ọ̀dọ̀ alladhi nala bani Israila fi ibadati al-hijri fa huwa anna Allah wọ́n ní ìbínú ọlọ́run tó sọ̀kalẹ̀ lórí àwọn bàánú ìsọ̀ ìlú nípa pé wọ́n sin ìlú màálùú yìí ìlú ọmọ màálùú yìí òun náà ní pẹ̀lú ọ̀pọ̀pọ̀ ọ̀dà túbà àwọn tó ṣe òṣàyẹ tí wọ́n sì ní ọlọ́run kọ foríjì wá ọlọ́run gbà. àtà ọ̀tàlàbà àdúgbò bá àjọ àyàfi ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fara wọn nìkan lọ́nà tó gbà kàmá takọ́ dáná fi sọ́ọ̀ tì pàkọ́ lẹ́wọ́ ti wà ní sọ́ọ̀ tì pàkọ́. ọlọ́run bí òfin kalẹ̀ pé òun ò ní gba ìkúkú àdáyé ikú ní ó jẹ́ kó òun bá wọ̀ ìkú àdáyé ẹ̀dí bá wọn kéré ayé. ó ní tábà lọ sọ́ọ̀ tì pàkọ́ sura ẹlẹ́ẹ̀kejì ayé ẹlẹ́ẹ̀kẹrin ní àádọ́ta sinatú ayà fifty four ọlọ́ọ̀ni gbàtí wọ́n sọ fáwọn èèyàn rẹ̀. وإذ قال موسى لقومه نعم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم. ọ̀rọ̀ ni nígbà tí Musa sọ fọ́wọ́ ìnákùn bọ̀lá ń tún àkùnfúnṣàfù ẹ ti ṣàkóso fẹ́mi ara yín kí láàbò sí wọ́n ṣe ẹ̀tọ́ ọlọ́run tó jẹ́ adẹ́dà wọ́n gbé fún èrè lásánlásán kì í ṣe ẹ̀dá àwọn sí wọ́n ṣe olóhùn ṣàlàyé pé bí ti kọ́ ìkóhùn nàìjíríà pẹ̀lú sísìn fẹ́ sí èrè ọmọ màálù torí náà fa jíìpù ìlàbàárì ìkùn ẹ̀rọ olúkúwàdà lọ sọ́dọ̀ báárì ìkùn ẹlẹ́bàá yìí ọlọ́run àgbà ọlọ́run foríjì wa kò dá òfin tọ́lọ̀ pé àlẹ́ ni pé fáwọn sọ lórí ẹ̀kọ́ ní mẹ́ta o ọ̀kan lẹ̀ pé àwọn tí ò sí eré wọ́n àbùkù àwọn tó sì í ọ̀kan náà rẹ̀ ni pé àwọn náà ni ó para wọn ọkọ̀ wọn ní òkùnkùn ń bẹ àwọn fọ́ọ̀kù tó lè ní àwọn òfìsà níta sáyẹn lè gbọ́dọ̀ máa para yín ẹ bá ti para yín yẹn lọ́nà wa sọ. ذلكم خير لكم فتاب عليكم. ẹ para yín yẹn olórí fún yín lọ́dọ̀ tábà rẹ̀ nígbà náà ọlọ́run tó bá fi lójú wà dáa yìí. إنه هو التواب الرحيم dájúdájú ọlọ́run àlá àtàwáàbù ọba tí máa gba ìrònúkúwàdà lọ́pọ̀lọpọ̀ ni ọ̀rọ̀hìn ọba àṣàjọ ọ̀nà oníkẹ̀lọ́. àfa wa tó sọ inú kan pé ìfàdí ìdàfà ó ní wà á nà bí ìdà ìyẹpẹrẹ tí wọ́n rí láyé ẹ́ ó ní kí yẹ̀yẹ́ tí wọ́n yẹ̀yẹ́ láyé ni tí wọ́n yẹ̀yẹ́ láyé ẹ rí i pé àwọn bàbá ìsọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n padà di ẹni táwọn kan jẹjẹ ìmọ̀ lórí ìfẹ́ bá ṣe ṣàlàyé lọ sọ́ọ̀tù ìsọ̀rọ̀ síra ẹlẹ́ẹ̀kẹtàdínlógún ní ìpàdé tẹ̀síńdé ìsẹ́yìn tí wọ́n fọ́n wọn ká sórí ilẹ̀ ó ní ìyẹn ní ìyẹyẹ wọn ní ilé ayé ọlọ́run gẹ́gẹ́ báyìí làwọn máa ń ṣẹ̀san fún gbogbo aládàdálẹ̀ aládàpàrọ̀ mọ́ àwọn àwa ibùdó kẹfì ó ní kọ́ọ̀lù wàkàdá ìta méjì sí ìmùtàrí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ pé báyìí là ń ṣẹ̀san fún gbogbo àwọn tí ń tàdàpá ọkọ̀ náà àwọn tí wọ́n ń mú ọ̀rọ̀ tí wọ́n wé mọ́nà tí wọ́n wé mọ́nà ọlọ́ tí wọ́n wé mọ́nà bí lẹ́sẹ̀ ó ní na ilá tó ń lè kú lè nà lè fa ọ̀gẹ̀dẹ̀ àtà. ó dọ́dọ̀ gbogbo ẹni tó bá ti gbé bídí àkàlẹ̀. gbogbo ẹni tó bá gbé bídí àkàlẹ̀ ó lọ́rọ̀ kí máa ń pè ní bídà màálẹ́ ìsàfìdíìn nǹkan tí ò sí nú ẹ̀sìn ṣùgbọ́n àwa sọ̀bà rẹ̀ sí ìjọba ìbílẹ̀ àná ìlànà ìbí sọ pé man ahdatha fi amrina àdà màálẹ́ ìsàmì ọ̀húwà ọ̀tún man ahdatha ẹ̀kọ́ bá dá sílẹ̀ fi àmúrí náà dà sínú ẹ̀sìn wa yìí alámọ̀rí wa náà ní Islam máa lẹ́yìn sàmìlì tí ò sí nínú ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rú wa lọ́tù ádám kàyẹ̀ padà fún ẹ̀yọ́ dùdù láyé fà á ní sanẹ́sì nílẹ̀ nígbàlára báyìí yàtàkù lè kọ́ bá ìyá tuntun lórí ìlú ẹni bẹ́ẹ̀ nínú ẹgbà wa ní látọ̀rọ̀ Aisha oní òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣe iṣẹ́ kan tó sì jẹ́ iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n kò sáṣẹ adẹ́ẹ̀dá lórí tí ń ṣe yẹn ọlọ́run sọ pé kò ṣe bẹ́ẹ̀ àdébíyọ̀sọ àyíkú àpò mẹ́sìn فهو رد عاد على المردود لا يدفع وفي تراجع الدنيا بل يستحق العقاب هو مستحق للعقاب قلت لا تصيع الدولار إلا أن تاب àyàfi tó bá ronú kó wàdà àbí ìtọ́lọ̀ bàbá foríjì làwọn máa ń sọ fún wa ẹ wo tí ló dẹ̀bí rí sọ hafiz máa ń bí ló dẹ̀bí ti ń sọ̀rọ̀ yìí kì í sáfà àjọ ń gbáyé báyìí o àwọn ẹ̀yẹ ti lọ ní ìsìn ti lé lọ́gbọ̀n ọdún márùn sẹ́yìn o làwọn sọ pé inú kẹ̀kẹ́ ìsọ̀rọ̀ ìdíje lórí àfọ ọ̀gbìn àbí ọgbọ̀n ọdún inú kẹ̀kẹ́ ti jáde láyé ní ìsìn kò ní lọ́gbọ̀n ọdún márùn. five centuries is more than that ẹgbẹ́ tó ti sọ láti gbà yẹn sókè ẹgbẹ́ wẹ́rẹ́ àwọn aláṣẹ ń ronú sọ́ọ́sì bí aráàlú èèyàn kan tó ń ṣe ìjẹ̀kẹ̀ náà lọ́ọ́ sọ sọlá fi máa ń sá fún gbogbo tí ìgbà ìsàn rẹ̀ sìn ká má bàa wọn ṣe. ó dàbí ní lọ́wọ́ alásàlá tún bá wọn ṣe láwọn obìnrin yẹn agbọ́dọ̀ bẹ́ẹ̀ kí ẹ fún wọn ṣọ́ra. wọ́n tàn án nígbà àti wọn. شتان بين الحقيقة والمظالم شتان بين حقيقة والمظالم فالعالم الحير يمكن قومه من بدعته وضلالته ومظالمه من بدعته وضلالته ومظالمه العلم أقرأ آية أو آية أو bídà láti ṣọ́ra fún ọ̀rọ̀ látara tó ń sọ kódà ó ṣe wáyé nígbà yá ànábì sọ̀rọ̀ àìlọ́sálà obìnrin kan béèrè lọ́wọ́ ànábì wọ́n àdìsí wa kò sọ ìbùkọ́ rí ó ní èmi jẹ́ aṣojú fáwọn obìnrin ìwọ òjíṣẹ́ ọlọ́run àwọn ọkùnrin ní máa ń wà lọ́dọ̀ rẹ gbogbo ìgbà àwọn ni máa ń kẹ́kọ̀ọ́ ìkọ́ ẹ̀kọ́ àwọn obìnrin kọ́ bóun ti wà. Ìdí wọn bàbá yìí lọ́dọ̀ lẹ́yìn yìí àbí ní kí wọ́n mú ọjọ́ kan tó wọ́n máa dá wọn lẹ́kọ̀ọ́. Wọ́n sì mọ́jọ́ náà. Wọ́n bá lórí bá lọ kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ lọ́tọ̀. Ìgbà ní ìlú òmùbí náà dání. Ó yàn pé nígbà yà á rí. Àsìkò kan wà pa àṣà dáníyanrí ẹ̀ fún kíkọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ lọ́tọ̀ àti kókó kó dáa ní pé nínú ọ̀rìn lẹ́yìn táwọn ẹni ṣe kú túbà gbogbogbò ó tún sún síwájú ṣàkó pọ̀jù sáwọn èèyàn ọjọ́ ọ̀gá àwọn ọkùnrin kó ṣẹ̀tún máa wọ̀ bá àwọn obìnrin sọ sí wọn lọ́tọ̀ ẹ bó ṣe wà lọ́sẹ̀ ẹ̀kọ́ fọ́rí tó ń sọ fún pé tẹ̀sán dákùnà fàáìnì ọ̀rẹ́ ìtù ọ̀rẹ́ ìtù kó na àfọwọ́ àrìnà níjọ́ náà. ó fi hàn pé kápọ́bìnrin lẹ́kọ̀ọ́ ní òògbó àwọn obìnrin láwọn nìkan láì sáwọn ọkùnrin bẹ̀ súnà àbí sọ́ọ̀bà ìwòsàn ṣùgbọ́n kí náà kọ́ wọn bẹ̀ ní láàbùyẹ̀wò. ẹnì dọ́gba àwọn ènìyàn náà sàràtù bàbá ní sọ́ọ̀tù ẹ̀jẹ̀ nàbí ìbẹ̀rẹ̀ tàbí jọba ní ẹ̀ṣọ́ sàràtù bá nàbí fún àpẹẹrẹ ń sìn kí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún alálàájì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ṣọ́ sàràtù bá nàbí اللهم صل صل على سيدنا وعلى رسولك الإمام يلوكا شفيري توكا ساساتيني ẹni tí wọ́n kọ́ ọmọ mi ṣàtàlá tún fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn obìnrin yẹn ń kọ́ ń bẹ̀ kì í ṣẹ̀sìn wọ́n lọ bẹ̀ wọ́n lọ dáwátà wọ́n lọ kọrin inú ẹ̀ka ń ṣe ń bẹ̀ ni pé kí lànàbì ń ṣe ń jọ yẹn ànàbì máa ń ṣàlàyé ẹ̀sìn fún wa báyìí lọ́rọ̀ yìí báyìí lọ́rọ̀ àwẹ̀ báyìí lọ́rọ̀ kìsáyé báyìí lẹ́yìn àtọkọ yóò sì máa gbé báyìí lẹ́sìn máa lọ. ṣùgbọ́n lóde òní ọ̀rọ̀ àwọn àbá àkùnrin ṣàṣàlátù máa wọ̀ mí ra ẹni àṣàlátù kí lọ́nà ṣe máa ń sọ ìjókòó yẹn ní jálàbí gbogbo àwọn obìnrin yẹn ló wà máa yẹ sẹ́wọ̀n lọ́dọ̀ wọn lé àdúrà fẹ́ pé wọ́n tẹ̀lé ọ̀rẹ́ ṣe wà sí òde ẹrú bàwọn ni. àyàwó obìnrin yóò wá já kàkà kí wọ́n rí ọlọ́run lẹ́ni tí wọ́n lè sábà àfa ẹni wọ́n rí lẹ́ni tí wọ́n lè sábà kò ní sílẹ̀ ọ̀hún òní lè ṣàdúrà fúnra wọn. ẹ báwo ni lóògùn náà ń sọ tó ṣe ti wà ní ọ̀dẹ́bì náà sọ tó sọ yẹn lọ́lọ́run àwọn èyí lọ́lọ́run fi gbígbà àdúrà tó wọn. wọ́n á máa bá wọn sọ̀rọ̀ ẹ̀ máa bá ìrànlọ́jẹ́ lórí náà kápá àwọn obìnrin lẹ́pọ̀ ara súnà ni ṣùgbọ́n kí là ń kọ́ wọn ṣé súnà ni àbúyá. sórí èṣe pàtàkì kan fún wa fún wa aláti mọ ìyẹn. pẹ̀lú àdébí ìmọ̀ nípa ẹgbẹ́ àwọn bàbá ìmọ̀ nípa ẹgbẹ́ àṣàlátì òdà tààyè gbẹ̀ngàn ló yẹ kó jẹ́ kí iṣẹ́ àṣàlátì torí pé gbogbo ìgbà bẹ́ẹ̀ láwọn ṣàṣàlátì pé ẹgbẹ́ káṣẹ̀ wọn tó kó ìgbẹ̀ngàn láwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin náà ló yẹ kó tó yẹ ká fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin tàbí hálùkọ̀ tàbí ìjókòó kẹ́kọ̀ọ́ àwọn oní obìnrin níta ló yẹ wá pọ̀ ní ẹ̀sìn náà. irú ọjọ́ yìí ọjọ́ yìí kí n sún àti kí tàbá dé yìí ẹgbẹ́ tàbá dé yìí kì í sè ìkẹ́rìndínlọ́mọ̀sí wá sí ìkẹ́rìndínlọ́mọ̀sí oríṣiríṣi báà báà báà bàbá yẹn ń dùn lájókòó bàbá ti jókòó ẹ bá lè ṣe àfikàkùn ẹ ṣàfikà kí ló kàn kí wọn kò kó òun fún wa balẹ̀ padà lọlé ni àwọn bíyà wá pọ̀ tí òní ìgbéjẹ náà sọ tí gbogbo wa mọ̀ ẹ láwọn mùsùlùmí lónìí à ń ṣe ṣọ́ òru ìṣọ́ òru fún wàlé òní ó lọ bí ẹsẹ̀ òkè àbí kí nìkan táwọn obìnrin ó bá obìnrin máa ń pọ̀ jù mẹ́ àbí ká sọ bá ń ṣe midnight ẹwà wo tọ́lá ní sọ ní òru jimá àwọn ní òru jimá ní ẹkẹ́ ní gbọdọ̀ yẹn láàyè pé lọ́wọ́ àyàn àjòjì ojoojúmọ́ ní àjòjì kí a ní inú ọ̀sẹ̀ òun sàdá yẹn ní òjò jimá kó lọ́wọ́ mọ́ yẹn àjòjì àlẹ́ ara yẹn ṣe bẹ́ẹ̀. ó tẹ́ bá àwọn tẹ́lẹ̀ wọn yẹn ta àjò òru jimá sátidé yẹn ni wọ́n yàn ó torí bàbá kí jimá tan alẹ́ rẹ̀ ni ó ṣẹ̀ jimá yẹn olórí jimá kì í ṣe pé bàbá wa kí jimá tó òru ta òru ta fẹ́ bọ́ sí yẹn òru sátidé yìí. káàdì nítorí bá tó máa ń yàn mú yàrá ẹ̀ ni gábọ́lá ti sọ fáwọn ní ọkọ̀ àn wípé yá ayọ́ àlùmọ̀sán mẹ́rin omi náírà ìlà kọ̀ríra nísìfàmù àwọn ètò sílẹ̀ kọ̀ríra ọ̀sídà àìhìn ọ̀rọ̀kì ìkọ̀rọ̀ ààrẹ pàtìlà iná sàfẹ́rẹ̀kẹ̀ àríkà kọ́wọ́lá لكم أما قال ومن الليل تهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. أرى nínú òru nínú rẹ̀ dìde òun alábí àtọ́lọ́run ọlọ́run ó fèyí òdì gbé ìpò rẹ̀ ga lọ́dọ̀ rẹ̀. Ìṣókè bàbá lọ sọ fún gbogbo wa tàtàjà àfà àkàtà wà lẹ́nà tàtàjà àfà jùlọ gbogbo àìlè màbọ̀ ọ̀jẹ̀rì yàtọ̀rọ̀ náà wà wọn kọ́fà wà kọ́ náà làbí máa sàkọ́nà kò lè fi kó. wọ́n bí ẹ̀gbẹ́ wọn jìnnà sáwọn ìsùn wọn lóòrò lẹ́ni fi ọlọ́run pẹ̀lú ìpayà àti ìrètí nínú bọ́ọ̀lù fún wọn wọn náà ń bẹ̀ tuntun ọ̀nà. Tàbọ́lọ̀ sọ pé tí ní kàdáàrù ní láàfin rọ̀, ẹ̀jà àjò ha nílẹ̀ ní ìnà láàrin ìlú kódò wá ń fi hàn. Ẹ̀sẹ̀ àdára àṣàdà. Ọlọ́run á sọ pé kí kọ̀lí náà ní ìnà lẹ́yìn ìgbẹ́ mo fẹ́ lò máa yà jà. Oorun díẹ̀ ni wọ́n máa ń sùn nínú òru. Ọlọ́run sàlọ́ wa. Ní iná tó bẹ́ sọ̀rọ̀ yìí, ilé iṣẹ́ àfẹ́tàn yẹn bá lọ káwá sọ bẹ́ẹ̀ kẹ́lì kan wá ní ṣèlọ́pọ̀ sọ nínú kùránì pé káwọn èèyàn tàná jù àwọn sọ fún báwo ló ṣe ní láàyè yẹn pé ìfìyà tó bá wọn mọ nílẹ̀ àdíṣọ́ kí ibi tí wọ́n lọ bẹ́ẹ̀ ó náà ní pé alákọ̀ọ́kọ́ ìdí jẹ́ ìjọsìn bàbá bẹ́ẹ̀ mọ̀ bóyá ìjọsìn tọlọ́run ní àbíkè ṣe tọlọ́run á béèrè kè ìfìyà báwo lọ́lọ́run ṣe ní bá ṣe ẹni yóò fún alẹ́ rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbíyà mélòó ló ní ká ṣe wọ́n ká yẹn lọ́dún àkàkà mẹ́rin dákà mélòó máa ń dáyàn láàrin ìwọ̀n àárín àfikà ló ń ṣe láàrin. mọ̀kánù níbo ni wọ́n ti ní ká ṣe iṣẹ́ ìjọsìn náà. iléyà ìtàkùnrin èyí àbí níbo ni wọ́n ti ní ká ṣe. táwọn ṣiṣẹ́ áájì ṣe ká ṣe níta ẹ̀yìn ni rárá ọlọ́run sọ fún ta ti ṣe àwọn ìdùnnú áájì sàmánù ìgbà wo ni ká ṣiṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ wá nínú Quran tàbí súnà àsìkò tọ́lọ́run ní ká ṣe àwẹ̀ bá ń gbà ní ìsìn ọlọ́run sọ ṣáàrù Ramadan náà lẹ́yìn ohun ti làwọn ìlú àná ọlọ́run fáwọn iṣẹ́ ìgbà ní kò ní ṣáàrọ̀ àsìkò ní ẹ̀wọ̀n ẹni tó ṣúná babalá ìfàlìyà sóòlù gbogbo àwọn oṣù ní ọkọ̀ oṣù kan ní ọlọ́run ìfàlìyà nínú ẹ̀yìn tó kí òǹkà yẹn tẹ́ ká pé má sọ pé mẹ́wàá lẹ́gbà ṣáájú ló ń sọ iye fún wa ó tún sọ kí ni àsìkò ó tún wá sọ kàìfíà fàkúlù wàṣíwábù hátà yàtàbá ìyàrá lákùnmọ̀lá kọ́ìtì ní àbíyáde nínú rẹ̀ kọ́ìtì ní àṣìwáde nínú rẹ̀ fàjọ ẹ máa jẹ máa mu títí tí àlùfáàjà ló fi yọ ṣàìkó tó sọ wá àṣìṣe fún wa ẹ̀mọ ìyá pé bá àgbàdo àríwá ti lọ ẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ ẹ̀ gbọ́dọ̀ mú mọ́ ó tún kọ́ wa bá ṣiṣẹ́ ẹ̀sìn náà sùn lóbi nìyí ṣẹ̀gbẹ́ àwọn kìnìyàn ń pẹ́ mbẹ́ alẹ́ kan wá ní alẹ́mẹ̀sìláàs kí ló dé àwọn fi ń ṣe wọ́n máa ń nírú ìlàlẹ̀ àkùrọ̀ mọ̀kìlì sí nílá ọdún ó nà fà á apàwọn èèyàn láṣẹ láti máa kírun kí wọ́n sì ṣàfọ̀mọ́ ẹ̀sìn fọ́nà torí ọlọ́run làwọn èṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tí wọ́n bá ń ṣe dídà ó ní ṣe nítorí ọlọ́run náà làwọn fi ń ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báwo ni ọlọ́run ṣe ní kẹ́ ẹ ṣe ìkan ibi tí wàhálà wà ní ẹ̀ sọ agbọ́dọ̀ ṣọ́ra wa abẹ́ṣẹ́ sí abéèrè. Nítorí kí n sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ tí ibùdó kẹ̀kẹ́ ìsọ̀fẹ́ tọ́lọ̀ sọ pé ìbínú òun àti ìyẹpẹrẹ ayé yóò padà ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n bá ń dàgbà pa ọmọ náà tó wá ló dé mú bídíà tó yẹ kí n lọ́rùn yìí jáde mo fi ṣàlàyé pé kò bá ṣe mọ̀ bídíà bídíà ni ìjọsìn tí ò sẹ́rìí fún nínú Quran táàsì nínú sunna bó a ṣe máa dáadáa ẹ̀bẹ̀rẹ̀ kó lọ́lọ́run ṣe máa ṣe àfa mélòó lọ́lọ́run ní bá ṣe ìgbà wo ló ní bá ṣe níbo ló sì fi máa ṣe tó lé kí làwọn ṣe. Àwọn ìbéèrè yìí ló fi fún lánsá. Kò wá sí ìtàn bá ṣe mẹ́sìn náà ní fún lánsá yìí. Ló bá jẹ́ ẹnu àsìkò ṣubú yìí, kò sọ àbí. Mélòó láàkì kò sọ yìí ẹ̀. Níbo láti kí láwọn ọkùnrin àlọ́ kí mọ́ṣáláṣí àwọn obìnrin wọ́n ní wá wọ́n ní jókòó lé. Báwo la ṣe kí kó sàlàyé fún wa? Tàhílì sọ̀lá tó tàbí ìrùwà tàhílì dùn á àtàsílẹ̀ ìbẹ̀rẹ̀ irun àwọn àgbà ìparí rẹ̀ sálámù. àlẹ́bí ní ìmáàmù ẹ̀ta máa tẹ̀lé ní ìka kábàárọ̀ kàkà pẹ̀lú tó bá ṣe aláàbà rẹ̀ ní ẹ̀ṣẹ̀ aláàbà. ìdá ọkà fàkàrù tó bá rù kù ẹ̀yìn ẹ̀rù kù. wàhálà kọ́lá sani àdáwò ìmọ̀ hamida tó bá sọ pé sani àdáwò ìmọ̀ wà kúrú rọ̀bánà rẹ̀ kàìhàm ẹ̀yìn ẹ̀ṣọ́ pé rọ̀bánà rẹ̀ kàìhàm bàyìdà sájàdà tó bá forí kanlẹ̀ fàṣíjúdù ẹ̀yin ẹ̀ forí kanlẹ̀ ẹ̀yin ẹ̀ sọ̀rọ̀ kanlẹ̀. tẹ́lẹ̀ ló kọ́ wa aláṣẹṣe. gbogbo kò sí náà ṣe mẹ́sì tá a fi dáre tó bá jẹ́ áàjì ọlọ́ni àṣàlù nípa àlè àbílà àwọn yóò béèrè ọba nípa ìgbésẹ̀ṣù oṣù tí máa lẹ́rù kún ní àwọn wà ní ìtòlì náà àkùjẹ́ káwọn èèyàn máa ṣe òdiwọ̀n àsìkò ní ìpàdé áàjì àsìkò áàjì áàbùnà tó bá ti di oṣù kejìlá láti mọ̀ pé oṣù rájì lẹ́nu tó bá ti di oṣù ṣàwáì lẹ́yìn rọ̀bàbọ́n àti mọ̀ díẹ̀ dáhùn oṣù rájì bí ṣẹ̀dá lásìkò níbo láti ṣe ọlọ́run sọ kí láà ṣe mẹ́ ọlọ́run tó ṣàlàyé fún wa kò sí ìfẹ́ náà ṣe mẹ́ sí ọlọ́run kò ṣàlàyé ọlọ́run kò làwọn ìbí dáa nípa burúkú ni o wọn kò ṣàlàyé wa ìdí nìyẹn náà tó bá a sáà tàbá fẹ́ máa rántí ọlọ́run ẹ jẹ́ ká make sure ìyẹn pé ká dé ó dára lójú pé orúkọ ọlọ́run gangan là ń pè é sorúkọ kan ní. bẹ́ẹ̀ni tàbá ni lọ lo orúkọ náà yìí ká béèrè lọ́wọ́ rẹ̀ sọ́lọ̀ ń pè rẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ́lọ́ ń pè rẹ̀ bẹ́ẹ̀ ní ìrànlọ́ lò ó lè dáhùn ẹ̀dùn nílẹ̀ ní ìlórí ẹ̀sìn máa dà kó sọ́ọ́ tó náà gbọ́dọ̀ àwọn tó lọ lé kéńtọ̀ tí wọ́n dà ìgbà tí wọ́n sàṣà kó sàfihàn wá rí ìrí gúrì ṣùgbọ́n àwọn bá jókòó tó kọ lọ́ọ̀ nìkan yàrá mọ́ yàrá yìí yàrá kan pé orí ìròyìn dà látara orúkọ ọlọ́run orí èyàn sì ní dà látara pé èyàn ta kò bá yìí orúkọ ọlọ́run yìí dá ìròyìn rí ṣùgbọ́n bí látara ó kéèkàn bí ìmọ̀ ṣe ṣe kó yẹ kó ọlọ́run sàmọ̀ tẹ̀síwájú àfọ̀n. والذين عملوا السيئات ثم تابوا من بعدها آمنوا ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم wàlẹ́bí ní amílù sayyi'at amílù sayyi'at gbogbo àwọn tẹ́ wọ́n wá ń ṣe iṣẹ́ burúkú tí wọ́n ṣe lọ́hùn fún mà lẹ́yìn tí wọ́n ti ṣeṣẹ́ ìtàn táàbù ọ̀rùn gbàdá lọ́dọ̀ náà ẹ́ mi bá àdì á lẹ́yìn iṣẹ́ yẹn wàá mẹ́nu wọ́n wá nígbà tó òdodo sọ́nà iná ọ̀báka mi báyìí. àbọ̀ fún ọ̀rìn dájúdájú olúwa rẹ lẹ́yìn eléyìí tí wọ́n ṣe yìí àá aláforíjì lọ́nà oníkẹ̀ lọ́nà. ìta àbáyọ bí ni wípé béèyàn bá ṣẹ lọ èyí ló wù ú ẹ̀ṣẹ̀ orí kó ṣẹ̀ tó bẹ́ẹ̀ ronúlù àdàpọ̀ mọ̀ ò ṣe ọlọ́run láti foríjì ọlọ́run ṣe tó láti foríjì kó sì lókùrú gbà tó ń tọ̀hún ọ̀bá tí ìmọ̀ ọ̀ká kú ẹgbẹ́ tí ò tí ìmọ̀ ju ewu tí ò tí ìdí màláìka. ilẹ̀kùn tún bá sílẹ̀ ànábì ní ilẹ̀kùn tún bá sílẹ̀ hátà títí tó fi jágbé tàtòrò àṣàmùsù ní mọ̀gbìlìbíà hátà tàtòrò àṣàmùsù ní mọ̀gbìlìbíà títí lóòrùn ó fi yọ níbi tí ń wọ̀ ọ́ sí bẹ́ẹ̀ sì ni lóòrùn ó yọ níbùwọ̀ rẹ̀ nínú àmì òpin ayé tó tóbi nínú àwọn òpin ayé ńláńlá láti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn nígbà tó bẹ̀rẹ̀ kankan tí o bá ti ìdènà mẹ́ a jẹ́ wípé ìdí ìná tún tọ́ lọ́wọ́ ó gbà. torí náà àwọn adájọ́ kò ẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ pẹ́lú omi ti ṣẹ̀ tó bá tó lórí ó tún mí kanlẹ̀ àwọn ẹni tó ti rà wọn kì í kó ṣe kódà olè rẹ ṣùgbọ́n àwọn rántí tó ń ti ṣe ọlọ́wọ́ ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ náà mí kanlẹ̀ lé lórí òun ṣetán láti forí ẹ̀jẹ̀ wa kódà ẹ̀bọ قل لعباد الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا سورة الزمر قل لعبادي الذين آمنوا الذين أسرفوا على أنفسهم قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ọlọ́run ní sọ rí ànábì sọ fún gbogbo àwọn ẹrú sí ní pátápátá tí wọ́n ti ṣàbòsí fún ẹ̀mí ara wọn wọ́n ti hùwà bàjẹ́ wọ́n ti kọjá ààlà látàkọ náà tún ní ọ̀hìnàtìlá ẹ má jà kán wò náà níbi ìkẹ́ ọlọ́run ẹ má sọ wípé ọlọ́run kò lè tẹ wa náà. إن الله يغفر الذنوب جميعا dájúdájú ọlọ́run ọba máa ń forí gbogbo ẹ̀ṣẹ̀ jù kódà bí ẹ̀ṣẹ̀ bọ́ ìtọ́nà òfin orí ẹ̀jìyàn dandan ni wípé kéèyàn sọ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí òun lè láforíjì kò sì ní rí torí pálá ń sọ̀rọ̀ torí pálá ń sọ̀rọ̀ wípé sọ́dọ̀ tún fòrò pọ́ùn nígbà tọ́lá ọ̀gá ń sọ fún wa nípa káfíwá àforíjì àǹfààní tó ń bẹ fún gbogbo àwọn tí wọ́n bá wá ọlọ́run lára foríjì àwọn ọlọ́run ó tún máa bá wọn lórí pé kí ni والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنى ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما sixty three sura twenty five aya sixty three sura kẹtàlélọ́gbọ̀n aya kẹtàlélọ́gbọ̀n wà ìbádùn rà. wà ìbádùn rọ̀ṣùkàlì lẹ́rí ìdáyàmùsùn àdá àrùn ìhàwùdá. ọlọ́run ní àwọn ẹrú sí tòun tòótọ́ àwọn tí wọ́n máa ń rìn lórílẹ̀ àwọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní jẹ́jẹ́ wọ́n èé tẹ́lẹ̀ lẹ́ni tí ń ṣakọ tàbí tí ń ṣe gbéraga wọ́n èé rìnrìn ìbánikú táǹkù lérí ẹ̀ náà. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. Ọlọ́run ní ìgbà tí àwọn òpè jàìlú àwọn aláìmọ̀tán tí wọ́n bá kàn wọ́n tí wọ́n bá bú wọn wọ́n sọ wípé sàlámà àlájà fún wọn níjà. Mo ti máa ń sábà sọ̀rọ̀ kan bí ó ti pẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ọ̀rọ̀ eighties ni omi á ní eighties ẹnìkan bú àfa àkàngbà yẹn lójú wa lọ́yọ̀ọ́ ó ní òní ọmọ rẹ̀ bí àjẹkù bọ́ọ̀sì ara àdúgbò èébú yẹn kò bá ìbínú yẹn kó jáde wà láì náà yàrá ìyọ̀bínú ó kàn dákẹ́ ni ọlọ́wọ́ ní àwọn tó ṣe wípé kọ́ọ̀dù sálámà mọ́ kàkà tí wọ́n fi jà wọ́n wò pé àìmọ̀ kan ló ṣe kí ni ló ń tẹ̀lé láàánú àlọ́ ìsìnkú. tẹ̀síwájú. والذين يبيتون لربهم سجدا وقياما. الذين يبيتون òru wọn wọ́n lò nírọ̀bì fún olúwa wọn sùjàdá lẹ́ńtì forí balẹ̀ wọ́n kì í á máa àti nínà rú ẹgbẹ́ wọn yẹn lọ́fíà lóògùn náà.

ìyá kan tó ṣe ní pé kò sí òpin fún ni àìsàn tó lọ́ra ìyẹn ó ta. إنها ساءت مستقرا ومطعما أعني إنها إذا جعلنا ساءت مستقرا وكبولي كبولي كبولي ومطعما أتكي كبولي كبولي كانوا يكتبون نعم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قرارا الذين إذا أنفقوا àwọn ẹgbẹ́ tí wọ́n bá ń náwó láàmú ìsìrífù wọn ò ní náà náà pa báwọn àfa àwọn tí wọn ò ní náà náà kú náà ìyẹn ó tètè yé jù náà pa torí táwọn yẹn gbà sínú àpà ní kẹ́yìn náwó tó pọ́n àwọn apá sì ní ìfi dáadáa kò sínú àpà fún àpẹẹrẹ èèyàn ní ten million lọ́wọ́ èèyàn wá ná gbogbo ẹ̀ lójú ọ̀nà ọlọ́run kì í sínú àpà ṣùgbọ́n èèyàn ná five naira ètò kanjọ ìyẹn wà lọ fi five naira ṣáà bí láti náírà ń sílẹ̀ àbíkò wà tó di náà mọ́ ìrẹsọ tẹ́lá kò tó kéré ju five naira láì èèyàn wá fi mọ́ eégún kan lórí nínú ṣẹ̀ríà ní tó ṣe ìsọ́ọ̀fù ni ìlà àpàlọ́ náà yẹ ìnákùnà wàhálà ni àkùtù bẹ́ẹ̀ sì ni ò ní ṣàhùn wákàtà bẹ́ẹ̀ nàìjíríà ìka ọ̀wá àmà láàrin méjèèjì wo kù sí. Gbogbo والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. ما يسيء ما يميت ولا يشيء ولا يفيد ولا يفقه. يندم níbàámu síṣẹ́ rí à wọ́n wàá pa ìjọba ni ó wàá pàṣẹ pé kí wọ́n pa lẹ́yìn tàdájọ́ ti dájọ́ pé ikú tọ́ sí ìjọba ni ó wàá mú ṣe náà wọ́n yìí sì ṣe zìnà. ومن يفعل ذلك يلقى أثاما ومن يفعل ذلك ẹnikẹ́ni tó bá wá ṣe gbogbo ń bá a kà sílẹ̀ yàtọ̀ àsáárá ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀yẹ yóò pàdé ẹ̀ ọlọ́run kó bá wọn bẹ̀ tẹ̀síwájú. ọ̀rọ̀ àfihàn ìnáda ìyàwó náà ń kíyà. a ṣe ní àtìpélé fún kí nìkan náà yà nígbà ògbéǹde ìwàyà kò. yóò sì ṣe péré sínú náà yẹn kò hánà ẹ̀yẹ̀pẹ̀ kí ló dé tí mo fi kọ́ ka kínní àwọn òfin tọ́lọ̀ gbé ka nìyẹn ọlọ́run bá fẹ́ ṣàlàyé pé bí gbogbo aṣọ wa ń jókòó yìí láti rí ìta kò sí nínú ẹ̀ ó lè jẹ́ ìyọ̀kan ó lè jẹ́ méjì ó sì lè jẹ́ gbogbo ẹ̀ là ń ṣe nígbà tí ẹ̀ máa jẹ́ aya kìlà kí ló ń ṣe yẹn ẹ̀mí tọ́lọ̀ sí lẹ́tọ̀ọ́ kò pa bóyá lóbi iṣẹ́ òjò tiẹ̀ gbọ́ngàn ni wọ́n fún mi mo bá ń bá fẹ́yàn kó mílíọ̀n kalẹ̀ mo kò sí láyà iṣẹ́ tẹ owó ẹ lọ́bìnú àwọn ti owó ẹ̀mí ló bá ẹlòmíì lẹ́yìn tó ṣe nínú tó bá gbowó sẹ́tọ́ yóò kọ́kọ́ lọ ní aṣẹ́wó tó ti kó méjì papọ̀ lẹ́lẹ́kẹta yóò tún wá lọ ta tẹ́tẹ́ tó tún di mẹ́ta ṣẹ́rí ìtàn yìí àwọn ọlọ́pàá bá wá dé ìmọ̀lẹ̀ wà ní bàbá yóò tó kú rán kó tó di mẹ́rin kí wọ́n bá wọn. tó bẹ́ẹ̀ bá ẹ̀sẹ̀ yóò máa pọ̀ ọ̀rọ̀ wa ní yà ìlà. إلا من تاب وآمن وعمل عملا صالحا ọ̀rọ̀ ni ẹni tí yà yóò rí jẹ́ onímọ̀ ń tààbà bá ronú kí wàdà. ó ronú pa ìwà tó ti ń hù látẹ̀yìn wá padà sí ìtọ́lọ́wọ́ bá sí wà á mọ́nà epo kàdédé lórúkọ òwú o ó tún nígbàgbọ́ náà kan ṣoṣo ọlọ́run kírun. náà wà á nira sọ ìhà ó wá bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ dípò iṣẹ́ burúkú ti ṣe pọ̀ نعم فأولئك يبدل الله سيئاتهم حسنات ọlọ́run ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló ti rú kẹ́ pọ̀ tó yubadilu Allahu sayyi'ati hasanat ọlọ́run yóò sọ iṣẹ́ kúkúrú wọn tí wọ́n ti ṣe sẹ́yìn yẹn yóò sọ ti dáadáa wàtánù ọ̀gbọ̀ fúnra rahima dájúdájú ọlọ́run ọba aláforíjì lórí tẹ̀lé ìbéèrè wa ń ta iṣẹ́ burúkú ṣe ti dáadáa ìtumọ̀ rẹ̀ àwọn abá ṣàlàyé fún wa pé fúlá jẹ́ òbí dà bí àwọn ọlọ́run fi ṣe ṣàlàyé. sẹ́ńtẹ́ ọlọ́run bá sọ pé fáwọn ìyá rẹ̀ lè kọ́ ọ̀rọ̀ ti fẹ́ rẹ̀ yára wọ́n mi ìyá rẹ̀ lè kọ́ ọ̀rọ̀ ti ṣàkóyá yára. ẹ bá ṣiṣẹ́ tó kéré bí ọmọ náà gbọ́ kòkòrò kékeré kan láì ẹ bá wà kókó àwọn èèyàn náà sábà rí pàápàá tí wọ́n bí ọ̀pẹ rẹ̀ tó ẹ̀rọ àkọ́kọ́ gbolẹ̀ báyìí yóò dúdú yóò gbolẹ̀ títí ti báyìí tó bá kéré bẹ́ẹ̀ nínú sẹ́ẹ̀rẹ́ ìlóòrù dọ́nà ó sì jẹ́ sàkún yóòrù. wáyé tíra wa ẹgbẹ́ ti ṣiṣẹ́ burúkú yẹn tó wá orúkú wa dà. yóò rí tíra rẹ̀ tó máa bọ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́ iṣẹ́ burúkú yóò sì hàn bẹ́ẹ̀ tó lóòrù ẹ̀mí ò ti wá lọ pé tó kò sí tó kàn mí ìlú náà lọ. Yorùbá bínú máa ń sáyì àti ní àṣàrẹ̀ àti. Bó ṣe máa ń sún àwọ̀ yẹn ní ọkàn yìí máa ń yí padà wípé ó tún máa di dáadáa. Yóò wá fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbà tíra tí ọlọ́run sọ ìyàrá ní túmọ̀ bọ́lọ́mọ bó yìí iṣẹ́ burúkú wọn padà sí dáadáa nìyẹn. Èyí tó ti pàwọ́ lọ jí ìkóró tó ti gbà mí kan lọ́wọ́ lọ́dọ́ padà tó ń tàn yóò torí tó ti tú báyìí ọlọ́run ti borí ẹ̀jì ṣùgbọ́n tó bọ́wọ́ lẹ́yìn yóò rí yóò rí inú òwe yẹn ti ń bọ̀ gbàjọ́ fi lọ́dọ̀ rẹ̀ tó fọ́ ọ̀gbà yóò wá yí padà sí dáadáa látara kí ni látara kó ti lo olókùn padà ó ní ọ̀rọ̀ tí ẹgbẹ́ àbúrò kọ̀ọ̀kọ̀ tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àdábì sọ̀rọ̀ láàrin ọ̀sán àwọn báwọn nínú ìjà ìbílẹ̀ àyíkọ́ bá ṣiṣẹ́ burúkú wá di ní Islam tó ti gbọ́dọ̀ wọn wá ṣe dáadáa ó ní ìṣiròṣẹ́ rẹ̀ nígbà tí ó fi wà nínú Nàìjíríà tó ń ṣiṣẹ́ burúkú yẹn àbábìnrin àwọn amọ̀nà táyà àmọ̀ Islam ẹ̀yà tó ọ̀yà ṣé ìrẹ́ o mà ní pé Islam máa ń pa gbogbo nǹkan tó ti ṣe èèyàn ṣe sẹ́yìn tó tó bá Islam máa pa rẹ̀. máa ní wàá kú bí mo pé ṣùgbọ́n ẹnikẹ́ni ni wọ́n ló ń ṣàbùrú tó wá di mùsùlùmí ṣùgbọ́n kò ṣẹ̀sìn yẹn dáadáa. aburú rẹ̀ tó ṣe nígbà tí ò tí ì di mùsùlùmí yẹn ọlọ́run ó fi bí padà lọ́jọ́ ìgbàgbé àwọn torí pé islam tó lóun ṣe yẹn gangan kò ṣe kíni kò ṣe dáadáa ṣùgbọ́n bá a ṣe islam yẹn dáadáa èyí tó ṣe nígbà ẹ̀yìn kan yẹn ọlọ́run ó forí rẹ̀ jí olóògbé pété bá jáwọ́ tí tẹ́lẹ̀ ti mu tí tọ́lá wa ní kó lé etí òun tí mọ́ kò sí nínú dáadáa tó mọ̀ sọ pé ah kò wọ́n ti gbà láwọn mú bí alẹ́ kàtúmọ̀ kàtí bí làwọn mọ̀ àwọn ewúro kódà kọ́ọ̀kù làwọn fi bá ó dà sí ni lọ bẹ̀rẹ̀ owó tó bá mọ̀ mílẹ̀ àwọn táwọn ọmọ jíire wọ́n máa ń gbé òun káàkiri wọ́n ń gbé òun lè kó wọ́n ń gbé òun lọ kàdínà owó àwọn ọlọ́pàá orí ọtí kíra ẹgbẹ́ wọn tó ti ń kí irun sí ọtí kò gba ẹnu mùsùlùmí láti máa sọ bẹ́ẹ̀ torí nǹkan àbàmìjẹ́ ni. ìyẹn ló bá tí òfin sígbà láàyè nínú ìṣẹ̀lẹ̀ Islam fún confession bí ẹ̀ ló ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nípa bàbá ànàsárá ṣe máa ń ṣe wọn. ẹ ẹ̀rùn tó ń tẹ́ wòye nígbà kan rí àgbèrè ló máa ń ṣe báàkiri àwọn sì Jésù ti gbà sóso ẹ̀ ẹ̀ dàlọ́ ẹ̀ ló ti jáde ó lè lóhùn òun máa ń dáná ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ nílẹ̀ ṣẹ̀ríà ìtumọ̀ ẹni pé ìdájọ́ tó tọ́ sórí ẹ̀ fún ìdájọ́ tó tọ́ sórí sí ẹ̀ fún inú ara rẹ ló mọ̀ sí àwọn èèyàn bẹ́ẹ̀ ó dé tó pààyàn báyìí ó pààyàn dáadáa ó pààyàn ó lè lọ tó pààyàn báyìí ó pààyàn ó bì lọ́wọ́ lò ó sì náà lè wọ́n pé sáré o ti lọ́kọ̀ọ́ báyìí mo ò tí ní sójú ọ̀rẹ́ yìí ẹ̀fọ́ ẹ̀ gbọ̀ngàn torí bí àwọn tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún sáwọn yóò fi foríjì hàn ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún yẹn sáwọn yóò foríjì hàn kí ni tí wọ́n èyí tí ó sì ń ṣe yẹn tó ń jẹ́ kẹ́ aburú pọ̀ lórí rẹ̀ náà tí wọ́n bá sọ yìí náà tiẹ̀ ti jẹ òun náà ó ṣe tòun bá tó ń bá méjì owó padà túbá òun náà wàá kọ̀ǹfẹ́sì lórí pẹpẹ òun lẹ̀ gbowó lẹ̀ àwọn nǹkan tí ò bá làákà ìgbìmọ̀ àmì sáà máa ń ṣe ẹlòmíràn nínú ẹ̀dọ́ program lẹ́sàn lẹ́ ẹjọ́ àfà òun tẹ̀ wọ́n ìtẹ́lẹ̀ ìta lòun o máa bá òun dúpẹ́ bọ́lá òun ti máa kí ìlú sí ìta ló èwo ni àsìnà ló máa ń ṣe fẹ́rẹ́ gbò ẹ̀yà ẹ̀dùnláyì ká fún ọkọ̀ torí náà ọ̀rọ̀ ìwà kánà lọ́rù fọ̀fúrọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ìwà máa ń tábà. wà máa ń tábà wà ábíyá sọ̀rọ̀ ní máa ń fẹ́ ìnáwó tó lọ ìnáwó wọn ìmọ̀ ó ń tọ̀ ọ́ olúkúwàdà sọ́dọ̀ ọlọ́run ní ìròdókòwàdà hasana ètò dá màtáàbà ní hasana ìròdókòwàdà tó dá. àbá ṣàlàyé fún wa nípa ìròdókòwàdà kò bẹ́ẹ̀ mọ ẹyọ kan nínú májẹ̀mú ìròdókòwàdà láti tún ṣàlàyé pàtàkì ẹ̀ òun náà ni ànádàmú àyàmàfàtà kéèyàn kanújẹ́ lórí ìtumọ̀ fún yàn yẹn ní bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kéèyàn bẹ́ẹ̀ olúkú àdá lórí ẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé èyàn gbọ́dọ̀ gbà nínú ẹ̀mí èèyàn bí ẹ̀ṣẹ̀ ni tó sì kanújẹ́ lórí ẹ̀ ẹlòmíì a máa ń fẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe kó gbà pẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ẹnu ti pọ̀ jù àgbàdẹ́tò àjẹsí ìfúnbáyìí ẹ̀yìn náà ti kó lẹ́tọ̀ọ́ kò ní tó jẹ́ kó fi àwọn ọmọ àdúgbò lọ́rùn sílẹ̀ náà àwọn òbí tá a fi lálẹ́ kó máa kó tọ́ọ̀ṣì kì í máa nù. irú ẹni yẹn kò tú bá ó káwọ́ pé ipò tó ń wà yìí èsì kó ní lẹ́sẹ̀. ó gbọ́dọ̀ gbà pé ẹ̀ṣẹ̀ ló kàn yẹn. ààrẹ tó yẹ ká àwọn bàbá nílẹ̀ lè máa ń dájọ́ pé òun ti dàgbà òun ìlú náà fún káàkiri náà. èyí tó ń bá dé yìí àbá ti dé èkó náà já tó ìrìn náà tó òun ti kọ́lé òun ti bímọ ló fi fílẹ̀ ọlọ́run ní forí ẹ̀sìn yẹn jì í ṣùgbọ́n gbọ́dọ̀ gbà pé kiri yẹn ò dáa gbọ́dọ̀ gbà pé ṣe abẹ́ni ní takú ìlú tẹ́lẹ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ní máa fi pa kọ̀ọ̀rá kọ̀ọ̀rá kẹrin lónìí ṣùgbọ́n kò wá owó takú ìlú yẹn mọ́ ó ní òfin ní òfin takú ìlú kí ṣe kó gbà pé kú ìlú ò dáa ṣàbẹ́ lómi wà ní ìsìta wá ní pẹ́pẹ́ ó gbà pé kì í ṣe pé ò dáa ṣùgbọ́n kò kàn tá mọ́ ni bóyá torí báwọn ọmọ rẹ̀ ẹnu bò ó àwọn ọmọ fún èrò owó tá mọ́ nílò ẹni ọlọ́run ló fi rí ẹ̀ṣẹ̀ tó fẹ́ jù ó gbọ́dọ̀ kọ́kọ́ gbà yí pé kò dáa mo rò bó jẹ́ wá ń sìn ó gbọ́dọ̀ gbà pé kò dáa pé bàbá ìjẹ̀bú yẹn gbọ́dọ̀ gbà tó bá wá gbà yóò bá nílẹ̀ lórí ètò ti ṣe sẹ́yìn ìyẹn má dẹ̀ tí mo fẹ́ kí á fọkàn sí dáadáa bíi májẹ̀mú túbá ṣùgbọ́n òkú aláwọ̀ yẹn máa ń sọ tí òun òun náà ni arúgbó tó túbá níbi zina àwọn kan náà lọ́wọ́ ní oríjì torí pé bó bẹ́ẹ̀ ṣe zina ń bẹ̀ kù lágbára àti ṣé mọ́ ara àwọn èèyàn wọlé àyàfi tó wáyé pé arúgbó yẹn ò gbà pẹ́ṣẹ̀ ní yẹn tí ó sì bá ń jẹ́ ṣùgbọ́n ó ti dàgbà pé ṣé wọ́n lò ó ṣùgbọ́n máa ń gbà tó gbà lọ́dọ̀ tó ń ṣe yí lò kó fi máa ké kó fi ka wúrà kó fi sí náà ó ọlọ́run foríjì o tó bá pẹ́sẹ̀ ní tó sì bá ń jẹ́ ọlọ́run ọlọ́run sọ ń bíi látàkì látú ní ọ̀hún ti wá ọlọ́run àforíjì olùkọ́ ti ọ́nzì bàbá ènìyàn ó lè rí táyà ó lè wá lọ kó lè kàn wọ́n yìnbọn sí lẹ́sẹ̀ wọ́n ṣàkíyè ẹsẹ̀ rẹ̀ ṣàtúnwá kò rí mú kò wá lọ kó lè mọ́ ṣùgbọ́n wá rí pé ọlọ́run òun àdúgbẹ́ tó jẹ́ kó kú tó bá ti wá kú sí inú náà lòun lọ pẹ̀lú iṣẹ́ òun lè máa kírun kí ẹ wá rẹ̀ làbẹ́ ọ̀gbẹ́ lẹ́sẹ̀ yìí tó bá ti tó bá ti sẹ́yìn tó fẹ́ jalè náà kí èèyàn mọ́ rárá kò wọlé lóògùn ọba àgbà tó ti mọ̀ nínú ẹ̀mí rẹ̀ wípé kò ta tó sì bá mi jẹ́ lórí ètò ti ṣe yẹn ọlọ́run ṣe tán láti forí jì ọlọ́run sàmọ́ ọlọ́run ní sọ́ra tá a bá bọ̀ sọ́ra àwọn tá a ti wá sílẹ̀ nígbà tí ọ̀rọ̀ Musa tó ṣẹlẹ̀ kí lọ́nà sọ bẹ́ẹ̀. والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا ọlọ́ni wàlẹ́dínà ámìlú sàyíyá ó bá àwọn tí wọ́n ṣe àìdá tí wọ́n ṣe lọ́n tí wọ́n ṣiṣẹ́ burúkú ṣẹ́ burúkú ni wọ́n ṣe fún mọ̀tá búrẹ́ àwọn olùkú àdàmì báyìí ha wà á mẹ́nu tí ó sì ní ìgbàgbọ́ òdodo. iná wọn bá kàmí bá kàmí nígbà ìhà yàtọ̀ fún wọn. lẹ́yìn eléyìí o àbáfin ti lọ́mọ orí kẹrin. ṣùgbọ́n gbogbo wá ní jésù lòún túbá fún tó wá ṣe mẹ́ta lọ́kan yóò jìyà jésù kó tún fún jésù yóò tún wá jìyà ìlú ṣe sẹ́yìn kó ṣe ṣe ọlọ́run ní foríjì o àtúbọ̀rọ̀ lọ́rẹ̀ yóò. sábà ìwé yóò fi ṣe yẹn lẹ̀ ṣùgbọ́n alẹ́ lọ ronúkú ara sọ́bẹ̀ ọ̀dọ̀ Jésù yóò ní Jésù ti gbà ó ń tọ̀ ọ́ lẹ́yìn tí ó jìyà ó ti bá fún Jésù yóò tún jìyà ẹ̀ṣẹ̀ tó lòun tún bá rẹ̀ lọ́wọ́ fi sọ pé wà á mọ̀nà ẹ̀rí kọ́ máa fi kún un bí ó lè gbọ́dọ̀ máa ṣiṣẹ́ dáadáa. tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ tó yàn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó fi àwọn èèyàn lọ́kàn mi ṣẹ̀pẹ́ lórí àfáàní ó ti ṣì àwọn èèyàn lọ́nà bí kò sọ pé bẹ̀ irú náà èkó náà láti kí wọn àṣùbá ó ti tó bàbá lórí tó sọ pé àwọn ẹ̀ mẹ́ta lọ́nà ní bùkátà sí ti bẹ̀rẹ̀ tààrin àti parí táwọn èèyàn sì ti tẹ̀lé ọdún tí sọ àwọn èèyàn nù lórí irú nǹkan bẹ́ẹ̀ àwọn sọ pé ilé kò ṣe fẹ́ràn bísínẹ́sì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó láwọn ọ̀rọ̀ mí nípa báwọn èèyàn sọ nípa ẹ̀sìn mo ti wá bí ìgbàdàn ìgbà ti sọ pé jẹ́nẹ́rà wúlẹ̀ ò ní tí ẹ bá súnmọ́ obìnrin kò ní ìgbé ẹ̀rọ jẹ́nẹ́rà nípa ó ní wọ́n tó rẹ̀ ẹ̀rọ jẹ́nẹ́rà sí lẹ́gbẹ̀ẹ́ ló dà wọ́n náà ó ní ẹbí ṣèjì tí ẹ bá súnmọ́ obìnrin ẹ̀gbẹ́ ni omi ẹ̀gbẹ́ ló jáde ẹ̀gbẹ́ ni wọ́n mélòó ló wá fẹ́ wẹ̀ tó fi máa bọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ sọ́kúsọ ni àtọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sán kì í ṣẹ̀tò nǹkan tó mọ̀ nǹkan tó jẹ́ ẹ̀gbin ni ìtọ̀ àti àtọ̀ òyìnbé ṣùgbọ́n àtọ̀ gangan tó di èèyàn pọ̀ fún wọn. sọ̀tòrí náà ló jẹ́ àwa èèyàn gangan kì í ṣẹ̀gbẹ́ àìnímọ̀ rẹ̀ ló yóò sọ bẹ́ẹ̀ yẹn ní. irú ẹni yẹn ẹnu kọ́kọ́rọ́ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ rẹ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn yẹn kí wọ́n ronú kó láwọn nìkan ò tí ì tó làbúdà mílẹ̀ gbàyà bàbá ìyàmú ó wà lọ sàlàyé fáwọn èèyàn padà pé táwọn sọ bàbá ìkò rí bẹ́ẹ̀ ó ti rí mi. gbogbo nǹkan tí wọ́n ti sọ tó ṣe àwọn èèyàn lọ́nà yẹn wọ́n gbọ́dọ̀ tún lọ máa sọ fáwọn èèyàn pé kò ṣe kí ni o kò rí bẹ́ẹ̀ o bọ́rọ̀ ṣe rí mi. ìgbà yẹn ọlọ́run ó tó ká tún bá àwọn yẹn. ìyẹn ìbéèrè láàfin máa ń béèrè bí àwọn láwọn pásítọ̀ kan pàápàá àwọn sẹ̀lẹ̀ kan àwọn bíṣọ̀pù pé kí máa bí yóò bá mi yóò sì kí lè máa lójúmọ́ ṣùgbọ́n kì í dá àwọn àjọ mọ̀ ó mọ̀ pé islam lọ́nà ṣùgbọ́n tí ó jẹ ìdáhùn rẹ̀ náà ní ọlọ́run ní forí jì ìrùn ti sìnkì ọ̀tọ̀ ló gbọ́dọ̀ ṣàlàyé tó gbé sàwọn èèyàn nù gbogbo wọn ṣe dáadáa àwọn kódà àwọn bíṣọ̀pù bá bá àwọn míì bí wọn lò wọn máa fi islam lọ́nà ṣùgbọ́n nǹkan méjì ń ṣe wọ́n àkọ́kọ́ ni mo sọ yẹn tí wọ́n jẹ ìkejì pẹ̀lú pé wọ́n pa àwọn táwọn sọ pé islam làwọn àwọn ti mùsùlùmí. ṣùgbọ́n àwọn sáà wọ́n tún fìlà àwọn àwọn òpìdá fìlà àwọn gbàtí wọ́n rí òdodo ìjáwọ́ torí ìbẹ̀rù kú àbí àti ìjáwọ́ ìjáwọ́ ìjáwọ́ torí ẹ̀ lọ́sọ̀dodo lọ́sọ̀dodo kí ni wọ́n béèrè fún àfúlà àrí ìnà sọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ fábíkà kò dáná ọlọ́run ọba fún wa ní sùúrù fẹsẹ̀ wa nílẹ̀ fún wa ní dúró ṣíṣe ìtí wọ́n béèrè lọ́wọ́ fún ẹ́ wàtà wà fún àná mùsùlùmí kò sì yà á kú ní mùsùlùmí báyìí ni wà ní mùsùlùmí. ìtí wọ́n tọrọ nìyẹn tẹ̀ bá ti rírú ẹ̀ ìtí báyìí lẹ́nu pé wọ́n pa òun yẹn àbí wọ́n gbé wọn kọ́ọ̀tù yẹn torí tẹ̀ bá lọ sí àwọn sẹ́mínárì rẹ̀ yẹn ti lọ gbogbo tẹ̀ bá lọ bí mùsùlùmí lórí gbogbo gbèsè ẹ̀ gbogbo wọn ṣe tọ́yìn àwọn gbogbo ẹ̀ ìbẹ̀rù yẹn ni ẹgbẹ́ òní òkú ọlọ́run sànà wa náà. ولو إن ربك من بعدها لغفور رحيم ما سكت عن موسى الغضب أخذ الألواح nígbà tí Musa sákàtà àyìn mọ́sá lọ́dọ̀ ìbínú mọ́sá nígbà tó lọ rẹ̀ sáka àkẹ́yìn dákẹ́ ṣàgbélẹ̀ bá ń bínú èèyàn rú inú èèyàn rú ni ó nígbà tó ṣe lè tó dákẹ́ òru mọ́ ẹ̀rọ nígbà tí ìbínú mọ́sá ti lọ rẹ̀ ṣàgbọ́ pé wàhálà sílẹ̀ wípé bí bíbá rẹ̀ lu kí tòkè ẹ̀ lápọ̀ pé eléyìí sọ̀rọ̀ wàhálà báyìí ọ̀rọ̀ ẹ̀rọ ìbákọ́ fojú tó ń lọ́jà pé ní gbogbo ìlú ẹ̀kọ́ làwọn afá kan fèsì nílẹ̀ Yorùbá ẹgbẹ́ àwọn afá àjọ ẹ̀bọ ni wọ́n kọ́kọ́ fẹ́ sí kó tẹ̀ sí sọ pé kírun ẹ̀bọ yẹn kọ́ ń kó lẹ́yìn ẹ̀bọ náà lè wá sọ pé ẹ̀bọ kírun ló gbà wọ́n. a sọ pé àdìgbàdì wa ó wá lọ gbé wàhálà yẹn ṣàkóso sọ pé apá kan náà wà fà wọ́n sọ pé wàhálà yẹn ó fọ́ nígbà tó tù ú lẹ̀ ṣùgbọ́n apá kan náà wà ní tó bá yẹ kó fọ́ ni Ọlọ́run ní sọ pé ó tó lọ gbé padà tó wá gbé wà láyẹn lọ́nà sọ tó ṣẹlẹ̀ wọ́n fi lọ́sùn wọ́n ti máa ń rí lẹ́wọ̀n wọn rọ̀ ọ́n kì í ìyàwó ìyàwó bí ilé òṣèlú. ọlọ́wọ́ ni wà fi lọ́sùn wọ́n ti ha nínú àkọsílẹ̀ tí ń bẹ́nu wà láàyẹn budan ìmọ̀nà bẹ́ẹ̀ wàhálà ìkẹ́ bẹ́ẹ̀ lẹ́nàdínà hó ìrọ̀bìhì yàràbù fún gbogbo àwọn tó ṣe pé fún olúwa wọn yàràbù wọn bẹ̀rù yẹtò gba sẹ́ńtẹ̀bù ọlọ́run ọlọ́run kọ́ ń bẹ̀ wípé ìtọ́sọ́nà máa bá yóò máa bẹ fún gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ sì ni kí ọlọ́run máa sọ̀kalẹ̀ dé gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run lórí ó ti ẹ̀pẹ́ ní ẹ̀bá rẹ̀ rí ìtọ́sọ́nà ọlọ́run tó máa bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ fúnra ẹ̀ ó máa tọ́sọ́nà pé tí máa ń jẹ́ ká ṣìnà gangan ẹ̀ṣẹ̀ ní nọ́mbà wán bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́lẹ́sẹ̀ sí náà lè ṣù ó máa súnmọ́ tó bẹ́ẹ̀ sì lè ṣù ó ní tó fẹ́ ṣe fún wa ju kó ṣẹ́rí wa kò lójú ọ̀nà tààrà lọ gẹ́gẹ́ bí bá a kàrí tó náà yá aṣọ àgbékèrè rahman kọ́jú ìdúrà ó ṣì kàn ẹ bá ṣe kúrò níbi ìrántí ọlọ́run á dàbí èṣù kan sí sọ́tọ̀ rẹ̀ náà kí láyà wà ń sọ kùránì wa sọ wípé fàáwù aláàbò kọ̀rí ìnù yóò jẹ alábàárìn rẹ̀ gbogbo ibi bá lọ yóò mọ̀ bá rẹ̀ kí lọ́dọ̀ tó sọ lẹ́yìn ẹ̀. àwọn èṣù yìí kò sí tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣe èèyàn lórí kúrò lójú ọ̀nà lẹ́yìn náà kọ́. àwọn tí èṣù wa ń bá rìn yẹn ó gangan àwọn wà lójú ọ̀nà ọlọ́run ní máa bá àyàn sọ́nà lẹ́yìn ìgbà tí ẹ bá ní. lọ́wọ́ abẹ́rẹ́ náà bá dá a fa tí wọ́n bá béèrè ìbéèrè ẹ̀sìn tí ẹ bá dùn báyìí ọlọ́run ọlọ́run á máa tọ́ èèyàn sọ́nà láti àwọn èèyàn sọ́nà láti fún wọn ní èsì tí ó bá ọlọ́run. ṣùgbọ́n tí bàbá jẹ́ olùbáyà ọlọ́run ó tún kéèyàn nímọ̀ tó èkó sọ́nà náà ní pé yóò máa sọ ìfọkúfọ yóò máa fọ̀ nísì nípa wọn. tó ìbẹ̀rù ọlọ́run fún rẹ̀ ìtọ́sọ́nà ọlọ́run bẹ́ẹ̀ àánú ọlọ́run bá bẹ́ẹ̀ torí náà ká di ìbẹ̀rù ọlọ́run ọba mú kí máa ń pè ní ìbẹ̀rù ọlọ́run. òun náà ni ọ́ àti ọ̀wà mírìkì má láṣẹ ọlọ́run pàtì náà bu ànàwà ní ìdí lásìkò tí tọ́lọ̀ ṣe lé ọ. ká jìnnà tí a bá ti máa ń páyà ọlọ́run ó ń bẹ̀rù ọlọ́run ó ń ṣọ́ ẹ̀sìn tó ń ṣọ́ òfin ọlọ́run fún ọlọ́run ayé máa tó sọ kódà kan ní ìtẹ́yìn òfin fàtàkù kan ha fa ayé òkú ọlọ́run náà sọ ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run fún ara rẹ̀ ó fi mọ̀mọ́ yín ìtumọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ yàtọ̀ wọlé wọlé ní tó bẹ̀rù ọlọ́run tí wọ́n wà fún ẹ̀ tá ìsìnká sọ nìyàwó èrè hàn ìtọ́sọ́nà ọlọ́run tí máa bá yàn ní gbogbo ìgbà yóò bá bá yàn lórí àlámọ̀ yéèyàn kódà bẹ́yìn ò ní máa ń pa kíni ọlọ́run ò ní jẹ́ ìwú ṣíṣe kì í jẹ́ kéyìn ó ṣẹ̀ṣẹ̀ gbé. mo rántí àwọn ọdún mélòó kan sẹ́yìn ní 90s àwọn òbẹ̀rẹ̀ mi báwọn èèyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ ó tilẹ̀ yí pé mọ̀ wá kan ò tí ì débẹ̀ èsì tá a fọ̀ nígbà tí mọ̀ débẹ̀ gan kò yàtọ̀ sí tí mọ̀ sọ. tó bá rẹ̀ mi dandan láàárẹ̀ bọ́ ìsìn lórí ẹ̀ wọ́n fẹ́ lò báyìí nínú kíra àlèmúfti wa àlùmọ̀sáfì wọ́n sì ṣàlàyé pé tó bá wà nídìí kan tó jó ní mímọ̀ tí ìdájọ́ ìsìn bá jẹ́jẹ́ bí wọ́n fẹ́ lò ìwọ náà ló jẹ́ múfti ìwọ náà ló fà dájọ́ yẹn lọ fún tí wọ́n fẹ́ lò lásìkò yẹn torí pé kò sí ìwòmí tí wọ́n lè lọ ju kó fún wọn nídàjọ́ náà lọ irú ibẹ̀ yẹn fúnra ọlọ́run ní tọ́ọ̀yìn sọ́nà ọlọ́run sọ pé mẹ́yà bí ìgbà ó fà ó wà lò ẹ̀tọ́ bẹ́ẹ̀ fọ̀rọ̀ màkúgà kálọ́mọ́nà fàlámù ìdàlà bẹ́ẹ̀ sì ni jẹ́rẹ́ àti ìṣe máa sọ nínú ọdí máa lè fi sẹ́ẹ̀ tó ní ṣe ẹni bẹ́ẹ̀ lọ́la ọlọ́run ó sàánú ọ. Ìgbà náà àdàgbọ́ mẹ́ẹ̀ nítorí àsìkò àsìkò ìdá ìbéèrè mẹ́ta lórí kí la sọ lóde ní ṣókí nǹkan mẹ́ta la sọ. Alákọ̀ọ́kọ́ nínú ta sọ òun náà ní pípa jìnnà sí bíyà pé ẹgbẹ́ mi ò fẹ́ lọ́rọ́ bíyà yẹn púpọ̀ nípa ti lọ́dọ̀ kí ló ń pè ní bídíà àdádálẹ̀ nínú ẹ̀sìn tí ò sẹ́yìn fún bábẹ̀ sí abúlé ọ̀ṣẹ́. lẹ́yìn náà bá ní ká ṣe kiri bá sọ pé níbo lọ́nà tí ń ṣe ìṣòro àbẹ́bí tí ká ṣe. ṣé ara ṣúná àbẹ́bí ni ẹlẹ́ẹ̀kejì ń bá sọ ni pé kéèyàn lọ́rọ̀ pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ó tóbi kọjá àforíjì ọlọ́run láti túbá ní túbá tó mọ́ tó sì wá àforíjì ọlọ́run ọlọ́run ṣe tán láti gbà lójú ààrẹ ó ṣe tán láti foríjì tó bá sì ti foríjì yóò gbé. ẹlẹ́ẹ̀kẹta tá a sọ ni pé ká máa ń páyà ọlọ́run ká bẹ̀rù ọlọ́run bàbá ti bẹ̀rù ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run fúnra ara rẹ̀ ó máa bá wa lórí àlámọ̀ ìgbésí ayé wa àníṣẹ́sẹ̀ dé a sì ní ṣíwà kódà a mọ̀ nímọ̀ lórí nǹkan ẹ̀ lásìkò yẹn tá a bá ní kò ká kà sí mọ́nà ọlọ́run fúnra rẹ̀ ló tọ́ wa sọ́nà sí bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí bá sí bẹ̀rù ọlọ́run gbogbo tọ́lọ̀ ń dá náà ní òkú bẹ̀rù ó tó sẹ́wà bẹ̀rù ọlọ́run ẹni tí tọ́lọ̀ ń dá òkú bẹ̀rù ìlú dáadáa ẹgbẹ́ yìí lọ fún ayé ọ̀pọ̀lọpọ̀ ilé ti kọjá tí wọ́n fọ̀rọ̀ wọ̀nyí táì jẹ́ pé ṣe ọ̀wọ̀ sára bẹ̀rù ọlọ́run ní jẹ́ bẹ̀rù ọ̀rẹ́ wa kan àwọn bàbá àwọn dáwọn lọ́nà wọ́n bá gbọ́n ṣẹ̀ tí wọ́n dáwọn o bá ń ṣẹ̀jẹ̀ wo dáadáa wa ní nǹkan kan o àyọ̀sí màdìmá tó ń bẹ àbá wọn bí wọn kú nìkan lọ́lẹ̀ lọ wọn ò ṣe bẹ́ẹ̀ fáwọn ìlú ẹ̀gbọ́n mi wọ́n bá ń ṣẹ̀tì wọ́n bá gbọ́ ẹ̀ láti wọ́n fún àìwá ọ̀rẹ́ bá ń ṣẹ̀tì sí ìrẹ́ o ayọ̀ kan bẹ̀ wo dáadáa wa mẹ́rù yìí wọn àṣẹ ẹ̀jọ́ o wọ́n sì tán fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run àwọn tó náà dá ọkùnrin àti àwọn ọkùnrin ẹ̀rọ kò sàmì wọn ní kárẹ́ kàtà sọ mi abẹ́ náà bá ní kílá kó fún alákùnrin rẹ̀ láti ṣàlàyé ẹ̀ lọ àwọn bá sọ èyí tí ò bá mú bẹ́ẹ̀ lára wa ló ti wá o ti ṣẹ̀tàn wọn kò fún yẹn jù wá o ètò wa bá mú tọ́sọ́nà tó lọ́nà nù ní ọlọ́run kò fi sínú ìwé iṣẹ́ dáadáa wa ìsọ̀rọ̀ ẹ̀sán rẹ̀ gbogbo àwọn àgbà jókòó ìjókòó lọ tí ó kálukú tí ẹ̀sán rẹ̀ bá dé ní àkìyàmọ̀ ọlọ́run fi àwa ṣàwátì ní títún ẹ̀sán náà wọ́n sì jẹ́ kí ẹ̀sán dáadáa náà mẹ́tò ó fòwò àwọn akólùkọ́ rẹ̀ àdá ọ̀sán ọ̀dọ́kùn Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè mẹ́ta pé nípa tó lọ wá èyí wá sí nínú rẹ́díò ẹ̀dá àfikún àti tẹlifíṣàn ẹ̀dá àfikún ní gbangba òtútọ́. Ibi tó ní obìnrin ṣe wá sí pé kò sọ́kùnrin tó lè ṣe ìlú ẹ̀kọ́ wọ̀nyí. Onílàyà Anábì wọ̀ ẹ́ ṣe. Ṣùgbọ́n àwọn obìnrin ẹgbẹ́ wọn máa máa kọ́ wọn. Àwọn ọkùnrin tí ò nímọ̀ yẹn náà máa bọ̀ wọn lọ lọ kọ́ ìmọ̀ yẹn. Asílànà àwọn obìnrin wo ẹni tí wọ́n jẹ́ bẹ̀. Ṣùgbọ́n àwọn obìnrin òde òní feminism what a man can do woman can do better ni wọ́n kó nínú Islam torí bá àwọn nasara ṣe ń ṣe báwọn obìnrin wọn náà pé àwọn èèyàn ṣe wà sí lórí rédíò ẹrù obìnrin yìí máa fà á yà á yà á yẹ dà kò bá ṣe yà wà mọ dà kò bá mu rárá ní o rárá rárá kò bá mu olóbá obìnrin àmì náà tù wá dúdú tí bá yes olùkọ́ adéyẹ professor of islamic studies ní amẹ́ríkà lọ sọ pé why ó ṣe lọ́kùnrin kan ló ní ìdúró ó ti lọ olóòrò kì í jí màá lóyún ó sì kì í nọ́mbà yàrá àyíká àwọn sílámìtì o nọ́mbà tí mo wo fọ́tò ìròyìn níjẹ̀ pé òun pọ̀ ní àwọn ọmọ tó wà lẹ́yìn bí ó dàbí mẹ́ta náà ni wọ́n ṣe láti mú kí n lẹ́yìn. bọ́lá ṣe kánú ní ìṣèlú tẹ òbẹ́ ló pọ̀ lẹ́yìn kó lẹ́yìn pé mo láti iná àbá ṣe lọ́rùn yẹn àbá àti kan sọ̀rọ̀ ìgbésẹ̀ ní òwò ọ̀rọ̀ yẹn kan fún síbẹ̀. wọ́n fẹ́ fi jẹnẹrétì wàhálà mi mọ́mú ṣàkóso sọ fọlálà ìmọ̀tà kan bú mi àìfọ ìsinmi yóò ṣe kú pa. olùdarí ìmọ̀tà máa ń sì sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn kà kú síbẹ̀ àkùsà àbá òde dáhùn ayé pé dàda mi ní ní tó bá mùsùlùmí ti mà tó náà kò bá mu pàápàá àwọn fọ́nmà agbọ́dọ̀ ṣọ́ra wa ìṣe ìwé ní àmì àfọ́nmà náà fẹ́ ṣe láàṣì àwọn sanwó fún program náà ọjà ìṣọ́ wa ní púpọ̀ bí ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ ń ṣe alóyọ̀wọ́ sọ̀rọ̀ pa ṣùgbọ́n obìnrin lè lọ bá àwọn sọ̀rọ̀ ẹ̀rí wà ìyẹn tààlímù nígbà pẹ́ kó bèrè yẹn ló mọ̀ ṣùgbọ́n kí ẹgbẹ́ wọn wọ́n ṣe bèrè yẹn ní tẹ̀lifíṣàn tààlímù náà nọ́mbà tù. wọ́n máa lè kọ̀ nípa ìwé nípò àdáyé irú àwọn tó ta aṣọ ọbẹ̀ tiẹ̀ wọ́n á tajú ọbẹ̀ tiẹ̀ wọ́n á jẹ hmm. wọ́n á sọ pé kí wọ́n bá ti dolówó pé wọ́n wá ronú fún àdá báwo ni ìdájọ́ wọn. Ah, ah. a ti ṣàlàyé rẹ̀ náà wọ́n lẹ́nìkan ẹnìkan ta tẹ́tẹ́.

tó bá yé ẹsẹ̀kẹsẹ̀ ńbẹ̀ yẹn ló ti túbá ẹni pé tó bá jẹ náà kò ní túbá nínú one million ló jẹ tó máa ti jẹ five million kò tí ì yé ni ìjọba tó bá yé ló kó bẹ́ẹ̀ ọlọ́run sàtọ̀ ọ̀rọ̀ àyè. Ààrẹ tó sọ pé Sinai ò ìbílẹ̀ ò fẹ́ fún ọmọ gómìnà lóyún náà. Àbó fẹ́ fún ọmọ ilẹ̀ ní àmì orí tó bá ti fi fowó fún òun àbí ó ti bímọ fún òun nìyẹn. Òun ò dúró ẹ̀kọ́ yẹ náà ló ṣe kí ni ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ á máa ṣe wá àṣì fún mi. àwa ń sọ pé torí ìlú ọlọ́run ní torí jìbá nígbà tí o ti kú tó sì ti yan olóògùn òṣìṣẹ́ tí ò lè yí padà àbẹ̀yẹ náà máa ti dára lórí ìlú á sì ṣàlàyé ìlú láti kẹta náà wọ́n á ti ẹ̀rẹ́ pé sí ẹ̀ẹ́ ó wá ó pààyàn lẹ́yìn náà wá ní ni ó bá ń yóò sì tú bá olùgbàdà nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sáhùn kò tán síbẹ̀ o tó láwọn tán àti ó ṣe pé mùsùlùmí ló pa tó bá jẹ́ pé kì í ṣe mùsùlùmí bá gbé ẹ̀kọ́ ìdájọ́ àti fífẹ́ náà bí o láti àtọ́lá tírìtì ẹ̀ náà bọ́bí tó ṣàlàyé àwọn kan wà nù wọn hmm? ọkùnrin náà wọ́n ṣàlàyé ẹgbẹ́ wọn máa pa yẹn tó ṣèṣì pa yẹn hmm? ó dàbí ẹkú wọn lọ́rọ̀ kan bí àsìkò yóò ṣe àwọn ìtàn rẹ̀ yẹn. àfọwọ́ nílé ìtọ́ ti jú bá tán kọ́ olè wá wọlé ó pa òun náà ó pa ní mùsùlùmí lẹ́ni tó ti jú bá tó ẹni tó ti jú bá dágbé kò tí ì jú bá tẹ́lifí wá ní ìgbà ẹ̀ láwọn ọ̀rọ̀ pé tó o ti lẹ́tọ̀ọ́ sí àlọ́lọ́ náà tó bá wọ náà ó lè forí yìí tó bá wọ náà ó sì lè jẹ́ yà tó bá gbé mú mi nínú tó gbé gbogbo ẹni tó bá jẹ́ mú mi ní tó bá ṣẹ náà tí ò bá tún bá wọlé kú àkílà áìsì náà ni pé ọlọ́run lè forí yìí sí ìmọ̀ forí yìí ṣùgbọ́n tó bá tún bá oṣù ọ̀pọ̀lọ́ forí yìí ṣùgbọ́n ọ̀pọ̀ sàrọ̀ olùkó ti ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ rẹ̀ tó lè máa bá lé ìgbà náà bí tó lè bá tó lè fún ìgbà náà fún tó bá wọ ọ̀dà bá ta àbẹ̀ ẹni tó bá kọ̀ mọ́ tó bá kọ́ ó bá dùn tí wọ́n bá pa ní òkè òkú. Sọlá máa ń kọ́ ọ́